sí aṣọ náà méjèèjì. yọ wá sí ẹ̀kọ́ ìbọn ara wọn ètí aṣọ náà méjèèjì yọ wọn jẹ́ tó ìbọn ara wọn. wọ́n tí aṣọ náà bá fún pẹ̀tẹ́dẹ́gbẹ́ sẹ́ni ìlọ́dì òbí lọ́dì eléyìí hàn àdéhùn yìí ń hàn wá ibi tá a bá fẹ́ kírun tá a bá di ọkùnrin irú múra wo ni àdìgbà mú pàtó kírun nítorí wípé jáde ní àbílẹ̀ ọ̀bí ọ̀gbọ́n ọkùnrin fún mi oníjọba kírun sọ̀rọ̀ wá àdìgbà ti pẹ̀lú tó ń aṣọ dídá ní òsánlé ìdájí ti ti tọ́ka sí pé òun náà ni ìbora èyí tàṣọ tó rárá wọ́n yọ apá sí yọ ọ̀rọ̀ sí ṣùgbọ́n ìbora ni ń sọ. ó lòun ń lo aṣọ ìmára òǹdàbora wọ́n á rí làbúlàbù láwọn òun. àlẹ́ bí sọ̀rọ̀ bá àyọ̀ àrùn sílẹ̀ wọ́n á rí máa tẹ́wọ̀ aṣọ yìí ti jẹ́ o aṣọ yìí ti jẹ́ ìyá ẹ̀rọ tí wàá sọ pé tó bá sàtọ́ bá fẹ̀ kò burú ká lọ mọ́ra sí ọ. Sàtọ́ bá wá fún ẹsẹ̀ ní ká ní ìlọ́jì. Àdéhùn ń tọ́ka sí tí ọkùnrin ọba sí ọ̀rọ̀ kò burú ọjọ́ a. తెల్లే lórí èdè tàwa etí kìíní kejì wọn pàdé lórí èdè tàwa ilé ẹ̀rí wọ̀ ọ́lẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀yìn ìyẹn ni pé etí kan nínú aṣọ méjèèjì nínú ìbúra wọn yóò máa bọ̀ gbẹ̀yìn etí kejì wọn wà gbáwájú. bọ̀ láti wájú méjèèjì lórí èjìká ẹni fẹ́ẹ́ gbogbo wa náà ti máa ṣe tó bá fẹ́ da aṣọ búra rẹ búra lọ́nà tí ó bo gbogbo ara rẹ yàtọ̀ sórí tó sì yọ apá kan síta ní apọ́ọ̀tù tó pa kájà rẹ wọn náà lọ sí látẹ̀yìn wọ́n ti da ìrora àwọn lọ́nà tí ó ti kan tí ó gbà lórí káàrí àlàáfíà ètí kejì wọn àwọn àwọn ọ̀gbìn wọn láti wọn wájú ó pè lórí ìtẹ̀síwá lórí káàrí àlàáfíà. Tọ́lá ti báyẹn àlèkè kíọ̀n àmọ́ pẹ̀lú mẹ́jẹ̀ ó ní kí gbàtà awé mára awé mára lọ́nà tó jẹ́ pé ẹni tí ń bọ̀ láti ọ̀kan kò ní rí ìhòòhò wa pẹ̀pẹ́. Gbèsè ló ń ṣe pẹ́pẹ́ ọlọ́mọ́ra yóò gbó gbogbo ara yàtọ̀ ságbọn bí dákọ̀ ti pàdé lórí èjìká. Bí ẹ̀rọ ti náà tọ̀tọ̀ fún ìyẹn ti kírun nítorí fún ìyẹn kírun lẹ́yìn tó fi òkú ta. Ṣùgbọ́n wàá lọ́mọ́ra lọ́nà tó ti jẹ́ pé yóò gbó ara rẹ̀ kó tó wá gbé lòdì ń bọ̀ láti wá sílẹ̀. Káṣọ yóò bá wá fẹ̀ kọ́ wọ́n ní kó o fi lọ́dún. eléyìí tó túmọ̀ sí pé a lè fi ìlọ́dún lásán sí ọ̀rọ̀. àwọn pẹ̀lú májẹ̀mú fún támàrà pọ̀ mí. támàrà pọ̀ mí tá lè lò. lásán tó ṣe pé yóò mú láǹfààní àti jẹ́ kí èsì àtọ̀tà lọ́mọ ọ̀wà lórí ìlànà àdéhùn yìí ẹgbẹ́ ẹ̀rí báwọn ti wọ́ọ̀rù kọ̀ọ̀kan á àwọn ìjà pọ̀ jù nínú àwọn olùmọ̀tọ́ nípa pé a lè fi ìlọ́dì sí ọ̀ lópin ìgbà tí ìlọ́dì yẹn ọba ti gùn débi kó lè débi kà wá eléyìí tó takò àdéhùn ti ń bọ̀. eléyìí ti ń tọ́ka sí pé. ستر العورة شرط لصحة الفرع bíbò ìhòòhò májẹ̀mú kan yóò nínú àwọn májẹ̀mú tí máa dé wọn lára bíà ìrẹ̀ tí wọ́n bá dírun láì bòòhò rẹ irun rẹ̀ lè lálàáfíà lópin ìgbà tó ti kó o ní ìlú ní ti bòòhò. torí ẹ̀ tí ń tọ́ fẹ́ ti bo ara rẹ̀. tọ́ba jẹ́ aṣọ tó tóbi débi tí yóò dé ìdíkà rẹ̀ alhamdulilayi tí o bá ti dé ìdíkà rẹ̀ tó ti dé lílọ mẹ́tì lọ́kàn lọ mẹ́tì fàdáda eléyìí hàn wá pé àdéhùn yìí fi hàn wá pé tí aṣọ tọkùnrin wọ̀ tó bá dé ìdíkà rẹ̀ nítorí kó tó débẹ̀ alhamdulilayi tí o bá ti dé ìdíkà rẹ̀ torí kó kúrú síbẹ̀ kò sí látọ̀ mí padà dà kò fi ọ̀rọ̀ rẹ̀ bá. ó wá nínú àdé tí àdé lọ sọ̀rọ̀ bá àdé wà lóṣẹ́ ilẹ̀ tó wọ́n kírun ẹni tó fi lọ́ọ̀dì kírun tó ti pé kí ó ṣubú kan arọ kan nínú àwọn ìyàwó rẹ̀ tó wà nítòsí ní títí kírun yẹn kò sí nǹkan kan nínú aṣọ yẹn níbi kàrẹ́ ilé ìtọ́ka ti ké tó bá ti tọ́ wà náà nù kò sí ìdókòwò ń bẹ̀. torí ẹ̀ lábẹ́ òfin tí èèyàn bá rí aṣọ tó ti jẹun wọn tó rí ewé tó lè fi gbóra tí ó gbogbo gbogbo bí tá fẹ́ ká bò kò sí ìdókòwò tó kọ́ fi gbóra kò sí jẹun nítorí pé ká pe òwò wa lórí ìrọ̀kọ́ mẹ́jẹ̀mú nínú àwọn mẹ́jẹ̀mú tí máa jẹ́ kí ìrọ̀ lálẹ́ àti. kò ní ewé tó lè fi bóra kò sí tó burú nínú kọ́ wá àmà kó fomi kó àmà yẹn kó wá sí àmà yẹn kó sì bóra nítorí pé pẹ̀tọ́kùn wọ́n bàtìkọ́ báàgì. ẹ̀kọ́ ayọ̀ náà tó mọ̀ ẹ̀ ti lágbára mọ́. abẹ́ àyà yìí àti àwọn àdéhùn tọ́tọ́ ka sí òtúmọ̀ yìí iná láti yọ òfin pé àlẹ́ láàyè gbogbo tó bá rọrùn fún wa láti ṣe àní ẹni tó ti àmà bóra àtẹni tí òfin kankan bóra yọ. eléyìí á fi hàn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ sí lórí ojú àná ẹni tó fún ọ ní násìlà kan tó ní kọ́ ọ̀yàn nítorí kí ọlọ́run bó ti bá gbọ́ bùkátà rẹ̀ ṣùgbọ́n ìwòwò ọmọlúwàbí lóòótọ́ tó kù yẹn násìlà àwọn òṣìṣẹ́ tí ọlọ́run kò láyé ní ìtọ́fẹ́ tó rẹ̀ الشيطان الرجيم تبارك الله رب العالمين اللهم بارك قال خذوا دينتكم عند كل مسجد أو المواسم عند كل مسجد قلت منتما عند كل صلاة ibubu gbàtẹ bá fẹ́ gbẹrun ẹsọsọ ẹwẹ wò ẹ má wà dùn wájú Ọlọ́run ní wò lódodo atọwẹwò atọwẹwò ló ní pamọ́ fọlọ́ fọlọ́ máa náà lọ́ọ́ kọ̀ sọ gbogbo àjẹ o. àmọ́ ayẹn náà fílà dúró wò wọ́n wájú ọlọ́run ó túnbọ̀ ní kọ́ dára èèyàn ní o fọlọ́ bá kó sàn wá. sọlẹ́ ìjẹ o ti ṣe jẹ́ bẹ̀rẹ̀. ájì ò bàbá sọ tó ṣe kó gbogbo ara wa tí ó sì tí ó dòrí ìta wa. ìgbọ́dá sọ̀rọ̀ bá kú sí nígbà tá à nínú òṣìṣẹ́ burúkú ká sàn àṣọ ká sàn mẹ́rin ká fi bo ìdíje ìwòwò wa ẹ̀yin sì mọ ìwúwo ọkùnrin wọ́n bẹ̀rẹ̀ láti ìdodo títí dé orúnkún méje wọ́n bẹ̀rẹ̀ láti ìdodo títí dé orúnkún méje wíwẹ̀ sọ́ra rẹ sọ́ra rẹ pẹ̀lú wàtiwà èyí máa mú wọn sán tówẹ́lì pọ́nbélé mára láàárọ̀ yóò sọ tówẹ́lì mára oníṣègùnkẹ́ yàtọ̀ sí pátá yóò wá jáde sáà nìta nínú létí ń dín ọmọ arin tahu àwọn òṣìṣẹ́ ọmọ arin kan Ini wẹ́ẹ̀lì mára àdínkù yàtọ̀ sí pátá gbogbo òdodo di ń ta ẹ wàá fi mú déédéé ibi tí báńkì kau, mú jì ẹ máa wò kí ni bẹ́ẹ̀ àwọn ẹ̀ka àbí kí lẹ́yìn gbé sí jì àwọn ẹ̀ka kẹrọ pé sọkúsọ àwọn yorùbá nìyẹn àmọ́ nínú òfin ọlọ́kọ̀ọ́lé ọlọ́kọ̀ọ́lé rọ́bìnà rẹ̀ rí rẹ̀ nínú gbọ́dọ̀ fún ọmọ àdẹ́rì ádámà lè tó sọ náà kọ̀ náà náà lásán tó sọ kalẹ̀ fún àkókò àmà rẹ̀. kẹrọ pé gbàdúrà wa kọ́kọ́ lé àwọn bàbá ńlá wa kúrò nínú àdúgbò náà wọ́n tẹ́ lọ nígbà wọn tẹ́ lọ ni wọ́n tó rí òwò ara níbi agbẹ́fẹ́ lọ pàtó fífọ́ ya ṣẹlẹ̀ ní alẹ́ yìí náà ní wọ́rọ̀ tó ń tẹ̀. yá wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ìwé tó ń dìbò ìwòwò wọn nínú àwọn ìwé àlùjẹ́ àmọ́ tí wàá ti kó tó tẹ lọ fún erígun oríwòwò ara ọlọ́pàá wọn lè gbà nígbà tí wọ́n tẹ lọ fún ẹ̀jẹ̀ ní ìṣẹ́jọ́ náà wọn kọ́ wọn látàrí alákòóbá ni tí ò ó lọ wọn tọ́ pàtí fún wa tuntun wọn mọ àpáta kan ṣẹjọrọ tó kóyì ẹni jẹ àpáta tó di àmà bẹ gbére tètè tí ó sì ti ká ní mọ́lùkínlá ẹ̀yẹ́bẹ̀lá ọlá tí kì í kàn ẹ̀sìnmọ̀ kejì ń dà ọmọ ádámọ̀ láàmú náà àdúgbò ẹ̀kọ́ ni ìtàlọ́fẹ́ púpọ̀ náà wọ́n ara tá a jogún lọ́dọ̀ bàbá ńlá wa náà nù ọ̀sẹ̀ tó fẹ́ kú ẹni tí ìyá ti dẹ̀jù ọ̀fẹ́ kú pátó pẹ́ni tí ń gbádùn. tó táwáyé ọ̀fẹ́ lọ́la ọ̀nà wọn kódà tó ti dẹ̀kú rẹ di ọlá ní ọ̀pá àṣẹ tí ò ní múlẹ̀ subhanallah wọn á sọ kọ́ náà wọn ò ní tẹ́ láéláé ẹ̀rọ gbogbo ẹ̀ yóò bójì fún un ibi àṣetọ́nù ti ta bàbá ńlá wa jẹ. tọ́ wọ́n ti jẹ́ nu èso tó bàbá kọ́ ọmọ jẹ mẹ́. wọ́n ti nà látàrí ìbẹ̀ ìwọ́n náà kọ́ lójọ́. àmọ́ ní kí a tó ń tẹ́ lọ́wọ́ kí a wọ́n ní wò wàrà wọn èso òrí ní tẹ́lẹ̀.

ìwà àbìmọ̀ rẹ̀ ti jẹ́ pé wọn náà lọ wà mbẹ lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀dì mélòó lẹkùn ẹdùn bẹ́ẹ̀dì kan náà tọ tọ á nínú àpètè sọmọ bíbí báyìí tọ wá nínú tọmọ tó kún fún tọ wá nínú bẹ́ẹ̀ tó sara yín bẹ torí délé àwọn baba ńlá wa ó bẹ̀rẹ̀ sí ní bí màá bọ àwọn sọ̀kalẹ̀ lórí ìgbà tọ wọ́n wá aṣọ tó fi bò wọn jájá ó túmọ̀ sí pé ní tó lọ dá mọ́ mi yẹn ni pé kọ́mọ́rì ò. ẹgbẹ́ tó máa fẹ́ sọ history àwọn èèyàn kan tí wọ́n ṣẹ̀ lájú ọ̀pẹ ìjọ ọmọ sọ ní ní kẹta kẹta mẹ́fà ìwòwò ni wọ́n àbí bẹ́ẹ̀ àwọn kan ní Adamawa ti ti Taraba lọ́sọ̀ọ́ ní àwọn kùmá wọn bẹ lórí àpáta ni wọ́n gbé.

àbí bí wọ́n ti pẹ́sẹ̀ tẹ́lọ̀ ìjà ìtẹ́lọ̀ tí wọ́n rí wò wọn inú àwọn ewé àlùjáná wọn wá tí wọ́n fi bora àti bá ti wá la títà wá la láta òkè báyìí aṣọ tó lọ fi pọ́n wa lé o ẹ wo ní gbogbo ẹ tó lọ da ìwò dání wọ ẹ̀kọ́ dání wọ ẹ̀wò ẹ wọ ọgbọ́n bó ti jọ ẹ̀ tó dé máa wọ ẹ̀wò tọ́ àwọn ewu ẹ̀wò lójú ti máa ń wọ́n ẹ máa ti ti lẹ́yìn ẹ̀ máa kàn lójú èyí ti wọ́n àmọ́ mi èèyàn àwọn òbí dá ọmọ wa ń wò á tọ́ba jẹ́ bíi táwọn èèyàn ti wà nọ́mà ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn bá wọn kó lójú ìgbé nǹkan ti wọn pọ̀tọ́ à gbogbo ni wọ́n ti yọ ọ̀tá yìí kí àwọn ọkọ̀ wà ní títí bí ọkọ̀ májámájá táwọn ilé nǹkan ti wọn lọ́pọ̀lọ ṣùgbọ́n tó kán nílé kàkọ́ láti báyìí ẹni tó bá kóra rẹ̀ tó ṣe tó gbàdá mọ́ mi ìyàn mu wọ́n tún máa wò pé àà ah, ah, ẹ̀ wá gba tẹ́gùn díẹ̀ sílẹ̀ àwọn olùdíjà. Kẹ́nu pé ẹ̀yin náà lè sìn àgbàjẹ́ lọ, àbí bẹ́ẹ̀ kọ́. Nígbà tẹ́lẹ̀ tó bá kóra rẹ̀ dáadáadáadáa, ẹ̀yọ̀ kọ́ ní pípẹ́ lẹ́sẹ̀, ẹ̀ tó máa kóra rẹ̀. Ẹ̀ máa kí ni? ní ẹ̀wá níbẹ̀. Tọ́kí wọn fẹ́ràn mọ̀ tó wà tó ẹ̀. Máa ń sẹ́ńtì ìbílẹ̀ kájọ́ tó gbogbo ọ̀ apá lọ́ máa lọ ní ọ̀nà ọmọ lọ́nu kámpọ̀t màṣá lọ́ pàṣẹ ìbílẹ̀. Títí bọ́dọ̀ ọ̀daràn tó náà ti yẹ àwọn olùdíje. Báyọ̀ pé gbogbo orú ọyẹ pàṣẹ Nàìjíríà yìí náà, nígbà táwọn obìnrin kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ní ìwò. ọ̀tá ẹni tí wọ́n kó ra wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn ọmọlára tó kọ́ bára wọn ṣe ń dìjà wọn tó pa wọn ẹ wá wọ́n tó dé lónìí báyìí. níbi fáànì ìjọ wọn láì lẹ́nu kó lè bá àti owó wọn àwọn sọ́wọ́ à ni wọ́n pè wò kí lè fi máa sọ́wọ́ à ìjọ ń dùn ọdún yẹn bá rí tẹ́tẹ́ yẹn bá rí ti rẹ̀ kò ní dùn ìtẹ́kìlì ọ̀ńtọ́kì kan ọmọ káwọn yẹn bọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ ẹni márùn-ún bá bọ̀ ọkọ̀ yìí ti rẹ̀ ni sọ̀rọ̀ bó ti tó ó sì ti kọ́kọ́ para wọn ó wà torí káta alágbádá tàwọn ìlú tó rà rẹ̀. yóò tún ọdún pípé ọmọ àgùn ọkà ni wọn máa ń tóbi kó o ní bẹ́ẹ̀ kà ni wọn máa. wọ́n máa sọ̀rọ̀ tó máa ń rẹ̀ ìdí owó ẹ̀ lọ́wọ́ ni wọ́n sọ pé tó jẹ́ jẹ́ kí ọlọ́run ti sọ ní tí ó gùn tí wọ́n bá rí kí ni ìwòwò ọ̀la. tí wọ́n á dùn mọ́ wọ́n tí wọ́n bá rí ní. àwọn olùdílé ẹni pé nítorí àwọn èèyàn ti torí kò lò. kódà ẹni tó jẹ́ kékeré lọ́kùnrin àbí lókè ẹran mẹ́tọ̀ lọ́kàn ìyọ̀dí rẹ̀ dà ní. kò ní tó ra kì lọ́wọ́ adé yẹn bọ̀ kémi. á fẹ́ràn pé nǹkan ti torí kò lò. bẹ́ẹ̀ gbogbo ká. yọpa kòtòkò sẹ́gbẹ́ kan yọmọ ẹ̀dàtọ̀ ara gbogbo ara ọmọ ẹ̀rù rà kò ní fẹ́ni kẹsẹ̀ ń bọ̀ àti bí ajá ó túmọ̀ sí pé dorí kodò báwọn torí di dorí kodò báwọn táwọn ọmọ náà ti rí àwọn òfò òbí àdánù tòkòtò tòkòtò yẹn tí bá ìyẹn lè fi bẹ́ẹ̀ kó fi dé pa ìbẹ́rù tí o bá sì lè mú kí wá gbà mẹ́nà kó tó ọ wá mú ọmọ ìjẹ́ kòkòtò rẹ̀ wọ́n dé wọ́n wá sọlẹ̀ kòkòtò yẹn wà wálẹ̀ lẹ́yìn báńkì yẹn hàn ẹ wò ẹ̀ tó hàn hàn yẹ gba o àti ọ̀la ìdórí tí ọmọ ẹ̀dá kò torí tó lọ ẹni tó rí rẹ pé wo ni fẹ́ fún orí pátá tó wọ̀ ẹlòmíì wàá gba débi pé pátá nǹkan ẹ̀kọ́ ọmọ rẹ ó tún ní kó kéré ó tún súnmọ́ sálẹ̀ dáadáa tó ń do ayé ọ̀nà ọ̀dí rẹ̀ àti bí awé ìdílé ti ṣe rí láàyè àìsàn ìwọ ọpọlọ ti dorí kò ní jẹ́ torí tọ́ lọ wọn làwọn ò ní ṣe bẹ́ẹ̀ ẹ̀ káwọn ò ṣe bẹ́ẹ̀ fáwọn ọlọ́dà má dà wá lọ́pọ̀lọ́ lù ú. àwọn tí mi ti bẹ́ẹ̀ náà àìmọ̀tẹ́ ti gbá wọn jà lọ́bi sọ̀rọ̀ àwọn ọlọ́mọ ọ̀dọ̀ bá ṣe bá ọlọ́dà kò yí wọn padà sí dáadáa. lórí ìdílé kápò ìwòwò wa ìbẹ̀rù sọ̀rọ̀ nípa ara ọ̀gbá làkà yìí. ọlọ́gbọ́n tẹ̀ máa lọ sukú pírámàrì tí ẹ̀mí ti bẹ̀rẹ̀ rẹ̀ pírámàrì ìgbà tí wọ́n wọ sọ́ọ̀tún kó o yé wọ́ọ̀dì kìn náà public schools. kẹ́kọ̀ọ́ ara rẹ̀ bí ọ̀rẹ́ rẹ̀ bá gbogbo àwọn ọ̀rẹ́ ló ti ló ti ní tó ní fẹ́ pàdé láyé mọ́. àbí ẹ̀kọ́ ni pé ẹ̀rọ ah, ah, sọ̀rọ̀ primary títí ní pé ó tètè yọ ọwọ́ rẹ̀ ó ti fẹ́ dúlẹ̀ tó o jókòó fẹ́ sí jókòó tó rẹ̀ wó bọ́nà ti tọ́ mi èèyàn tó bá gbá nù pẹ́ẹ́ni tí ọ̀gbọ́n kọ́ ebi ní bẹ́ẹ̀ àwọn òbí bẹ́ẹ̀ ló rẹ̀ lè wọ́n torí délé agbọ́dọ̀ pé òwò wa ọlọ́run bá ti pọ́n wálé ẹlẹ́jà àtàkùn àrà wọn. ìyẹn tí wọ́n kú àwọn òbí tẹ́tẹ́lẹ̀ wọ́n gbọ́rọ̀ lọ yípadà òní òwò wọn ẹ má rẹ̀ lè ti tẹ́lẹ̀ náà. bá àjọkùn bá àjọyìn ẹ má nà ní tẹ ẹ má dúpẹ́ kọlọ ẹ má bá dúpẹ́ kọlọ ẹ á bá dúpẹ́ kọlọ ọba tó nítorí délé oní ọmọ wa rántí ọrụ lọ má ọrụ bá tó ní tó náà má tó má ti di dáadáa má ní wà tó pé Bukhari àti Muslim náà ló tún gbà wá àdéhùn eléyìí wá látọ̀dọ̀ Abu Hurairah ọ̀rẹ́ wa ni bàábí àgbà ọlọ́ọ̀bà kó yọ lọ́sí ọlọ́ọ̀dẹ́gbẹ̀ Muhammad sallallahu wọn ni ala aatiqihi minhu shay' ẹnìkan nínú yóò ní ẹ̀yìn ọkùnrin ẹ gbọ́dọ̀ kírun nínú aṣọ kan ẹ gbọ́dọ̀ lásọ tó ṣe é pé kò ní déjì táyà asọtí ọba ti déjì táyà lọrọ ìjọ àrídé àdéhùn eléyìí ọta pàdé tó síwájú tí Bukhari àti Muslim náà gbà wọ àdéhùn tó síwájú ó fi hàn wá pé pásọ bá tó bèbè kó déjì ká tí ọba ti tóbi òbúrú ká ti kíni ká fi lọ́ọ̀dì. Báyìí pé alẹ́ nìkan ní ọ̀gbọ́dọ̀ kírun pẹ̀lú aṣọ kan tí ò dé jìkà wọ́n ní wọ́n takora ọ̀ ìdí ni pé àdìsí alákọ̀ọ́kọ́ ọ sọ̀rọ̀ nípa èyí tọ́lọ̀ ń bá ní kárí nínú aṣọ tó bá dé tó tóbi ní alihamudulila afẹ́kọ́dé jìkà tí ọba ti tóbi tó bá ti lè bo ìwòwò wa alẹ́ fi kí ọ nítorí kọ́nà ọ̀pá wa láti ẹ̀fẹ́ fẹ́ tọkùnlọ́ọ̀hà mọ́tòtò àti ẹ̀pá ọlọ́run ẹ̀ ti lágbára. àdìsí eléyìí wá ń sọ òun dá lórí pé ara sọ tó tó yẹn pé tá a bá ara sọ tó tó a gbọdọ̀ kí òun sọ lásọ tí ò ní bébì ká wa. àmọ́ bàbá wa rí wọ́n ṣùgbọ́n náà ló ní ká páyọ̀ ọlọ́run àti lágbára mu. àdìsí eléyìí ẹlẹ́ẹ̀kejì ni mọ́mọ́ ahmed lò tó fi tako àwọn olùmọ̀ yòókù táwọn sọ ike àdìsí alákòókò. làwọn dì mí tí kì ní káko táàbì tí òun dé kíkà wa bọ́bá lè débẹ̀ látàrí kó tóbi tó bẹ́ẹ̀ àdúgbẹ́ tí ọ̀gá tó látàrí kó kúrú síbẹ̀ ògbóró ìmáàmù ahmed sọ pé lọ́dọ̀ tó o bá tó ọ̀gá tó lórí ìka tá a bá ti ra sọ bẹ́ẹ̀ tí ọkọ òṣìṣẹ́ nílẹ̀ nìkan lọ torí Bukhari àti Muslim tó gbala kókó àná òṣèlú ní ọgbẹ́lẹ́ ti wà. Ṣùgbọ́n a lu ọ̀rọ̀ àwọn tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ nípa pé yẹ sáfẹ́ bá tóbi kó dé jìkà. Yọ̀bá ti tóbi kòkòrò látàbí ìbò ìhòòhò wa kó lọ́jọ́ wà ní. Ìdè kúta bá bọ̀rọ̀ ni wọ́n ti tẹ́ àti pàdé tẹ́lẹ̀ kejì náà ti tẹ́. Tá a bá fi ọ̀rọ̀ ti àwọn olùmọ̀ tó pọ̀ jù yẹn ti tẹ́ àti pàdé tẹ́lẹ̀ kejì náà ti tẹ̀. online tó bá gbá di tẹ́lẹ̀ kejì lásán láti ṣiṣẹ́ àti galákòókò ti tẹ̀ náà. torí galákòókò sọ pé sátó bá tóbi kó débi kà tí ọba ti tóbi kò burú ká pè lọ́dún. torí ẹ̀ àti tí alákòókò tá a bá fi ṣiṣẹ́ àti tẹ́lẹ̀ kejì ṣiṣẹ́. àmọ́ tí wọ́n tẹ́lẹ̀ kejì lásán láti ṣiṣẹ́ àti fi abala tí ó sì yẹ torí ẹ̀ tó bá ti wá léèrè tí ẹnìkan tí òrùn pẹ̀lú aṣọ tí ò dé kíkà ọkùnrin ti ní kí ni ìdájọ́ ọ̀run rẹ̀ à ń bẹ lọ́pọ̀lọ́ ọgbà tó lásọ ní ọjọ́ lásọ ní ó lásọ ní à ń bẹ lọ́pọ̀lọ́ ọgbà àmàlà ìdá tó pé ìmọ̀tá ti pa láìdá torí kó nínú kò nínú rárá èyí tó nínú ọlọ́ọ̀gbà lọ́sẹ̀ ẹ̀kọ́sẹ̀ nítorí pé tó ní ọlọ́sìn nìkan páyọ̀ lóde wọn bá ti lágbára tẹ̀lé ìjẹ́ ìdájọ́ àná gbogbo ilé ìjẹ́ tọkùn èkó tí ìṣòbìnrin bẹ̀rẹ̀. tọ ẹ̀yìn ti mà lónìí alhamdulillah tí majority àtúntà àwọn ọwọ́ ọ̀tá bá fẹ́ sí ọ̀rọ̀ kò sí ìbora ń bẹ̀ kò sí ìlọ́ọ̀dì ń bẹ̀ ọlọ́run gbà fún wa ó ṣe gbèsè ayé níjẹ̀kùn fún wa tẹ́lẹ̀ oníkàlùkù alọ́lá sọ kọ́dà gan ọ̀pọ̀lọpọ̀ nù wa àpàtì àpàtì àpàtì aṣọ tó ní wọ́n pọ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ ni kódà ó ní àpàtì tọ̀jọ́ lásán àwọn àpàtì tọ̀jọ́ jìmà ẹlòmíì ní àpàtì minidanos àpàtì lẹ́ẹ̀ àpàtì àǹkárá àpàtì ṣẹ́tàntọ́dà àpàtì jàlàdíyà tó lórí ìlú àti pẹ̀lú ọlọ́mọbàjẹ́ pẹ̀lú ìtumọ̀ sí pé bẹ́ẹ̀ bá ti náà bá yín ẹ̀wẹ̀ òjò dà ẹ̀wẹ̀ òjò ògbò ìwòwò yín ẹ̀ sì jẹ́ kọ́ wà lórí kíni kó dé jìkà yín. eléyìí túmọ̀ sí pé àwọn tó ń ṣe ọwọ́ ọjà púpọ̀ téèyàn níṣẹ́ lọ́wọ́ ó sì burú jáì téèyàn já láì níṣẹ́ nítorí pé ọwọ́ tó bá tilẹ̀ kọ́ èso ránṣẹ́ ṣùgbọ́n oríṣiríṣi níṣẹ́. àwọn ẹsẹ̀ mi sí pé tó ń bá tọ̀ pẹ̀lú aṣọ yìí tọ̀tẹ̀ dìgbà tó ń bá tábà tọ́ba jọ pé fi ẹ̀wọ́ wa jẹ́ bíríkì ló ti jẹ́ tán àdìsẹ́ ta a sì mọ̀ pé mùsùlùmí kò ní ti bẹ́ẹ̀ jẹ́ ẹ̀rù mùsùlùmí tó gbọ́ lọ́wọ́ máa gbọ́ àtúndì ọ̀kan yẹn tọ́ba tọ̀ tí ọba tábà kò ní gbádùn àmọ́tẹ́ bá rẹ̀ ní kí ọ̀tọ̀ tí ọ̀táàbà tọkàn rẹ̀ tó balẹ̀ tẹ̀rọ pé a ah, ó ti pẹ́ nínú ọ̀daràn kérékéré ká kí èsì bẹ́ẹ̀. àwọn ẹni tí ṣiṣẹ́ tó ní ṣe pẹ̀lú kẹ́wù ọ̀tọ̀ sí táwọn ní ti kẹ́wù ní ṣe ṣe ń tẹ́lẹ̀ fún àdáṣe òun wá sí ẹwọ́ ìfẹ́ parada atọ́kẹ́ ẹ̀wọ̀ wá láti lé ẹ̀wọ̀ tẹ̀lọ̀ sí ọ̀ àwọn ti ẹ̀wù tí ọ̀tọ̀ lọ pàdé ọlọ́run pẹ́lẹ́pẹ́ ìgbà tí àwọn èèyàn lọ kọ́ lọ lálejò wọn á kọ́ tòṣì ẹ̀wọ̀n ọjọ́ ìgbéga ìyá àbùkù tó ti wá tó tó gbèdé bí oúnjẹ ọ̀rẹ́ ètò ti dàgbà ṣé tí wọ́n ti wá ní ọ̀sọ́ dà táwọn èèyàn kan wá lọ́wọ́ ìjọ dà lọ́kítà wọn láti five hundred mita wọ́n ti ń kó oorun rẹ̀ àmọ́ wọn burúkú ara jẹ láti five hundred mita náà wọ́n ti ń kó oorun jẹ náà tọ́jọ́ra òórùn só àtòórùn lọ́kítà tọ́jọ́ra tọ́jọ́ra wọn torí ẹni tó tó gan-an gbà mí tó ti gbénu rẹ̀ ló fi jáde ó náà máa kí ni fún níbi lọ́yẹ̀ kọ́ ọmọ pọ́nlá torí ẹgbẹ́ àtọ́fẹ́ tó wá jọ náà dúró dáadáa ìwẹ̀wù tó má kọ́ ọmọ pé ọ̀n bọ́ náà sọ̀rọ̀ jẹ́jẹ́ ọ̀n bá ọlọ́run bá wa sọ̀rọ̀ jẹ́jẹ́ alápàtà wa ń dúró burú mẹ́rin. borí láì fi nǹkan lọ́dún dé pa àlejò sọ̀rọ̀ ìdájọ́ ẹlẹ́dìrì ọ̀fẹ́ padà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o tí èwù gbàgbẹ́rẹ́ ni tó bá jẹ́ ẹ̀wù tó ṣe dáadáa dáadáa ara ọwọ́ bụ òkè ẹsẹ̀ òkè ẹsẹ̀ méjèèjì aṣọ yẹn gbogbo òwúrò lè fi jẹun. Hadithi Abu Dawud ló gbé jáde. Àwọn olùmọ̀ nípa wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀sọ ike tó wá sí ṣe pé pé mùsàlámà náà lọ́kàn sọ fúnra rẹ̀ wá torí léyìí ń bẹ nínú téèyàn ò lè fọpọlọ lásán sọ bóòlù tó ajọ́ ọ̀rọ̀ mùsàlámà bí ó ti ṣe jọ́rọ̀ mùsàlámà tó ó mùsàlámà sọ ike kò gbóró kóbì ni ó fi aṣọ ọ̀kan gbàgbẹ̀rẹ̀ sí ọ̀ lókun ìgbàdásọ náà tó bá tóbi kù débi wípé ó bo òkè ẹ̀sìn tọ́ba yẹ kó mùsàlámà lọ sọ bẹ́ẹ̀ tí wọ́n máa sọ bí eléyìí ìyẹn máa dá alábà ìyẹn dá alábà torí ń bẹ́ẹ̀ nù nǹkan tí ó ṣe pé èyí ò lè sọ́rù rẹ̀ láì jẹ́ pé ìyẹn ìyẹn jẹ́ pé ìtì ọlọ́ọ̀ni ìyẹn jẹ́ àbọ̀wọ̀ àná ìṣòro bá àti náà ìyẹn sọ wọn. ìyẹn wọn sọ pé lọ́wọ́ ṣọ́kùnrin rọ́ kọ́nà tí a bá ti mùsàlámà ní sí obìnrin òun náà lè fi aṣọ ẹ̀yọ̀kan sí ọ̀rọ̀ káṣọ má ti jẹ́ aṣọ tó gùn tó sì bo òkè ẹsẹ̀ rẹ̀ eléyìí tọ́ka sí pé kò tó gómìnà fíọ̀n kó adé bá tọ́tọ́ wọ̀ aṣọ tó fún láàrin ó fún la débi tí gbogbo bára rẹ̀ ti rí lọ́kàn yìí eléyìí ẹ̀sẹ̀ sáájú yóò dùn nínú ayé lamúlamù ní ọ̀la yóò tún wá dùn níbi tí yóò bu òkè ẹsẹ̀ rẹ̀ ilé ìjọ tí wọ́n ti pé bá a bá bó aṣọ bá a bá fi kírun àní ọ̀hún ẹ̀sìn àwọn òbí ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ nínú ọjọ́ bá kírun látàlẹ́ orúkọ ń bó bò ẹgbẹ́ òkú ojúgun wọn bá ti sálẹ̀ lẹ́nu ayé eléyìí túmọ̀ sí pé wọn ti fi ọrùn torí pé òun wọn àgbà ẹlòmíì ti fi ọrùn ẹlòmíì ní ṣẹ ẹlòmíì ní ṣẹ tẹ́tí apá rẹ̀ wà ń ta tó yọ̀wá lóbìnrin kan òun náà dàbí yánkàtì òní tayọ òdìta rẹ̀ báyìí nígbà tí ẹ̀rọ adébílà kan náà tó ní kẹ́ ẹ̀kọ́ lọ́wọ́ àlá ló gbé ní ìgbà tó. ọ̀rọ̀ lọ sí àbùkù ayé àná lọ sí ìlú ọ̀jẹ̀ mo lọ́lọ́ ti sọ tó ń parọ́ ọmọ náà. ọlọ́run ní wọlé mo lọ́lọ́ ayé àwọn lọ sọ bẹ́ẹ̀ àbájáde ti wo lórí ìdílé àrùkù tẹ̀lá nǹkan mójútó ẹ̀sìn ọwọ́ àrùn púpọ̀ pẹ̀lú ọ̀rọ̀ bàbá ti rán. ìdí nìyí jẹ́ pé ọba àwọn tí òun wájú ọkọ rẹ̀ lọ́dọ̀ pọ̀pọ̀ rẹ̀ nígbà ẹnu lẹ́kọ̀ọ́ sẹ́lẹ̀ mi bó ṣe bo gbogbo ara rẹ̀ náà lójú yọ bá jẹ́ pé omi táwọn bàbá rẹ̀ ìyá rẹ̀ àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ wà ní bó ṣe bo gbogbo ara náà báwọn ṣe sí ìsọpọ̀ ọmọ mọ́tíláṣí tẹ̀lé ìjẹ oṣù jẹ́lẹ̀ bàbá ní káà tó gbégbé lè sórí ẹ̀rọ gbégbé lè gbà mí ó ń rárá ó lè fẹ́ tó mítà kan bí kí máa gba dígbà mi báwa tó bá tún níyẹ tó ti pé yọ lọ́ta ìwé gbogbo ilé lẹ́yìn ìtajà ká borí pẹ̀lú ẹ̀ gbogbo ní borí ó kù lẹ́yìn ìborí tí wọ́n sọ ọ́ lẹ̀ ẹ̀ máa yìí ṣe wù borí tí àwọn obìnrin máa ń lò ní ọmọ ẹbí ṣe bí máa ẹtí yóò wọ́n ti wé bí ìgbà tí bá ti ṣe wí yẹn ìborí yẹn náà onáwó àjẹ yọ́rọ́ yọ́rọ́ tẹ́tẹ́ pé gbogbo ọrùn lẹ́wọ̀n ẹ̀rí ètí lẹ́yìn wọn sọ fún. wàá gbé ìbòmí tó yẹ nìkan ò ní rọrùn rẹ ránṣẹ́. orí rẹ ló ti wà kólóbó náà lọ́nà bá ti ìbòmí sí. òbí ló bá ti gbé ìròyìn. ẹ wàá fi orí rẹ dáadáa ìbòmí yẹn wà wálẹ̀. ìṣẹ̀lẹ̀ rẹ̀ ni sáàtúntà wà wọ̀ sáfùtà wọ̀ tó bá gùn débi gbogbo òkè ẹsẹ̀ wa. Ǹjẹ́ tá a bá forí kalẹ̀ tí ó sì bo àtẹ́lẹsẹ̀ wa tó ọ̀bẹ wa lélẹ̀? Òwe wa ọ̀rọ̀ pé gbà tó dúró ó bo òkè ẹsẹ̀ rẹ̀ nìkan làbí ti tọ́ka tó tó. Nígbà tó wá forí kalẹ̀ ń bọ́ tó bó sàlẹ̀sẹ̀ ẹnìkan ọ̀bẹ ó lélẹ́yìn fún òbí rẹ̀ torí ẹni tó bá ti gbé ẹ tẹ̀lé ìtumọ̀ sí pé ìgbà tó wá nínú àdéhùn míì bí ó mú sálámà náà ní tóbi àdéhùsọ̀lá àtúnlá pé báwo ni kí ẹ̀wù tó wọ́n ṣègùn tó dà máa lọ. sálámùsọ̀lá àtúnlá sọ pé ìdírà ìyàmọ̀kó obìnrin kìí ti bí ọkùnrin ọkùnrin wọn ní ẹ̀wù lọ gbọdọ̀ tayọ kókó tẹ̀ ṣùgbọ́n obìnrin afẹ́fẹ́ wù sí ogún. wọ́n ti máa ń lọ ńkọ́ báwo ni kẹ́wù tí ọmọ gbálẹ̀ fún kókò tó wọ́n ní ìdírà ìgbà wọn ìgbàwọ́ kan lèyí tí pọ̀ sẹ́yìn tó máa ti máa lọ. ẹ kókó bàtírí ẹsẹ̀ lẹ́yìn àdó bàtírí ẹ̀ tọ́ fún ìtọ́lámọ́ ara ní sílé èdè ìgbà tó kù ọ̀nà rà ṣébù kọjá kí ni àtẹ́lẹwọ́ àtẹ́lẹwọ́. tí ẹ̀wú gbọ́dọ̀ kú bẹ́ẹ̀ òní tí súnà sọ àti níta àgbà lérò òní kíkà má rẹ̀ tẹ̀ ọ́. ibẹ̀ yẹn ẹ rí àwọn ṣàbá láyé sìn tó jẹ́ pé àgbọ́yé tí wọ́n ti súnà àwọn ẹlòmíì ẹ̀ fáàmù hàfi àgbọ́yé tí wọ́n ní sí ṣẹ̀ríà àti súnà òun náà ní àgbọ́yé alphabetic understanding gbígbégbà tí wọ́n ti sọ wípé ìgbà ọkàn àbí ẹgbẹ̀wọ́ kan àbí àtẹlẹwọ́ kan níta àmọ́ ní tiwa ìjọba ìjà wà lálẹ́ ẹni tó fún sálámà kò lè sọ kò lè kò lè dá lábà irú ọ̀rọ̀ báyìí gbọ́dọ̀ jọrọ ànábì sọ̀rọ̀ wá àríwá rẹ̀ sọ. sáàtì tí ọba wa ṣe tí ẹ̀rí wa sàn láti tọ́ka sí ìwòwò lára obìnrin adéṣe pọ̀ adéṣe kan ló tún sọ ẹ tàbí tàbí nígbà náà sọ̀rọ̀ wá àríwá sílẹ̀ sọ pé àlùmọ̀rọ̀ àtó àwòrán obìnrin kọ́ ìwòwò torí ìdílé báyìí ọ̀rọ̀ yẹn ló jẹ́ gbogbo ara rẹ̀ dáadáa nígbà tí bá fẹ́ jẹ́ wo obìnrin gbogbo ara rẹ̀ yàtọ̀ sí ọkùnrin tó ṣe é dé òun ó lè ṣòro pẹ̀lú aṣọ ètò ti pé ó bu ara rẹ̀ ó sì fi lórí ìta ètò pápá lè hàn ta ètò kó dùgbò lè hàn ta wà lábẹ́ tẹ́lẹ̀ ìtọ́ka ti pé Islam ẹ̀sìn tó lópin tó sì ní ìlànà ìlú làkàlẹ̀ fáwọn ẹni tí ń fi ń tẹ̀lé fún ọmọ tẹ̀lé torí pé nínú títẹ̀lé lórí ilé wà kọ́nà ọba kọ́nà wa lọ lórí àti máa tẹ̀lé òfin rẹ̀ kọ́nà wa lọ lórí àti máa tẹ̀lé sínú àgbàdo ọ̀hánà sọ̀rọ̀ wà wà lọ́wọ́ àti sẹ́lẹ̀ kó wá ẹ̀sìn náà ní ìrọ̀rùn fún wa ó sì wá lórí láyé lọ́la ìyá subhanahu wa ta'ala ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk gẹ́gẹ́ bí ẹ ṣàlàyé máa gba tó tó wọ́pọ̀ jù láwùjọ lẹ́nu pọ̀ ló máa ń pọ̀ ní mọ́ṣáláṣí ààrẹ fẹ́ lé wọn gbá. lórí tí ẹ bá lè fọwọ́ yí padà fọwọ́ yí padà tí ẹ bá lè fọwọ́ yí padà fẹ́ẹ́ yí padà lórí bí ká sọ tó ẹ ní mẹ́rin náà gbọ̀n sáwọn àlọ́ yí padà tó tí ẹ bá ti lè fi ilé jẹ́ ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan wọn bá lè fi mọ ní báyìí. Kọ́lá jẹ́ pé ilé yín ọmọ ẹni ilé ẹ̀dí àbúrò yín ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀kọ́ gbogbo aṣọ lẹ́yìn. ìtura ní kẹ́kọ̀ọ́ kó lẹ ọwọ́ lẹ̀ bí ìpadà tọ́ba tó wọ̀ kẹ́ gbọ́ lẹ́rọ fẹ́ mo kẹ́ tó mẹ́lẹ̀ kẹ́ kẹ́kẹ́ nálẹ́gbà ń bí tí ti ti gbọ̀ sí ní dá tọ́ba ká tí tó sórí rẹ̀ gbégbá lónìí sórí wọ̀ wọ̀ tọ̀ wọ̀ àwọn tó ti bọ́ lọ́wọ́ nílẹ̀. tó ti máa nà bá àtijọ́ kan tó pẹ́ bàbá tó kàn lọ́mọ lọ. Lẹ́mí èmi náà sọ pé òkú dénú ìjọba tẹ o lè wọ ẹ̀jẹ̀ sí ẹ̀rọ ẹ̀rọ àbúrò rẹ̀ fún ọ. Ọ̀tọ̀ aṣọ tó tó dì wọ báwo ara ti ṣe rí tí ó fi hàn pọ̀tọ́ mẹ́rin mà bí aṣọ tó kú tí ó fi ti ma tí ó fi hàn pọ̀tọ́ pọ̀tọ́ pọ̀tọ́ sọ pé kẹ́ ẹ mọ̀mọ́ tọ́kùn rẹ̀ lọ́ta ìjọ ilé ìlú pé tọ́ba ti tọ́kùn rẹ̀ wà bọ́ sábẹ́ àbúrò pé àtọ́tọ́ wọn ti bólíkì bólíkì rẹ̀ ti ṣètò hàn. bọ́ọ̀lù ti ṣe máa tí wọ́n máa fi hàn ẹ̀yìn ti máa fi fẹ́ẹ́ fi àwọn mùsùlùmí. àmì ìyàgbọ́ bá ọ̀tá yẹn wọ̀. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ bá wa fẹ́ wọ̀ nípa ìfẹ́ máa wọ̀ bàtà ìgbà tẹ ẹ wọ ní tó kù àti mùsùlùmí lẹ tàbí òye tòǹtò pé tó bá ti bẹ́ẹ̀ ṣe ṣe ìwọ náà bá ṣe fún ẹ̀sìn tí má ti pọ̀ yíyàtọ̀ ni kí ló ń gbà bí lo táì ẹ̀wá ìwò ẹ̀wò ọ́rìndìn táì ló ti bẹ̀rẹ̀ lọ́ọ̀yà ilẹ̀ tó àkàrà òkú wa ọlọ́ọ̀kan mi yọ fún ọ ní kòtò alájà wọ́n mọ ọmọ wọn múra kan wá di mọ́ọ̀n ẹ̀dá kò sọ dáa bẹ́ẹ̀. ẹ̀yin náà wọ ẹtí ra yín nílò kí ni ìtumọ̀ ẹ̀ka ìdára yìí. tí wọ́n mọ̀ ti kó wá ń ga ni níta bá ti fẹ́ lọ jù. ìmọ̀ mr luka mr john wọ́n kàn mú wá fún wa àwọn náà fẹ́ gbà ní. àyẹ̀bẹ̀ẹ̀kọ́ ẹ̀ ẹ̀ ká máa ronú náà kí ló dé tàbí wọn kàpítánì báyìí kí ló dé. èèyàn ta analysis fúnra ẹ̀ òfin wọ̀ wọn ní ẹkí èsì ẹ̀wù tí èèyàn máa ń wọ̀ láyé tó bá jẹ́ wù àwọn èèyàn orí sí mi tí èsì wù àwọn ẹ̀yà àti ẹ̀ ó túmọ̀ sí fáwọn èèyàn láyè kan lọ́kàn rẹ̀ bàbá ní tẹ́ ìpele sí ẹ̀wù tí èsì àwọn mùsùlùmí ní máa wọ̀ tó bá ti lọ́ bá ń wọ̀ gbogbo gbà ó túmọ̀ sí pé o láyè tó wọn gbogbo wọ̀ láyé tí wọ́n kàn yẹn lábùkù èèyàn ní fẹ́ wọ̀ ní wọ̀ tí ò ní lè rẹ̀ èèyàn ní fẹ́ wọ̀ tó tí òfin ní kẹ́kọ̀ọ́ ọjọ́ wọn torí torí tọ̀ntọ̀n tó gbogbo agbọ̀n ní àmọ̀ kì í ṣẹlẹ̀ ìjẹun ìṣẹ̀lẹ̀. Ẹ̀rẹ́ ẹ̀gbá ti ọmọ náà kẹ́kẹ́ ní ṣàlọ́. Ẹ̀rọ pé béèrè náà ń béèrè lónìí, mo ní kí n pẹ̀lú ṣàlọ́ ìdánilẹ́kọ̀ọ́ kan bọ̀ fún ọmọ náà kẹ́kẹ́. Àmì lè rántí náà rẹ̀ ti sú àti sọ bá máa máa jẹun oṣù tó táwẹ̀ rẹ ju pé àwẹ̀ lọ́dà padà lọ ọ̀daràn sí ni ọ́ wàá tọrọ àforíjì àmọ́ kọ́ gbà oṣù méjì kò sẹ́ẹ̀lì kan tó sọ bẹ́ẹ̀ ẹni tí ó gbà oṣù méjì dáná ìṣòro àti náà tọ́ka sí lẹ́yìn tó ṣe kí ni tọ́ba ìyàwó rẹ̀ lò pọ̀ ẹlẹ́yìn lọ́dọ̀ ṣùgbọ́n àmọ́ máàlìkì lọ sọ pé tọ́ba mọ̀mọ́ ìjẹun àbọ̀ mọ̀mọ́ ni wàá gbà oṣù méjì plus one ó di kí ni fifty one one yìí ọ̀sán àwẹ̀ yẹn padà sixty ìyàjọ́ yéé ti ti pé àwẹ̀ lásán lọ́gbà ọ̀ tó ọgbọ́n kù lọ́rùn ẹrú àbí kó fún èèyàn sísì kó fún wọn lóúnjẹ jẹ kó lè dé ìgbà náà bá àgbà ọ̀ oṣù méjì ní tẹ̀lé tẹ̀lé tó bá ti lè dí àwọn àtúntò bẹ̀rẹ̀ nílé ẹni ti pẹ̀lú ẹni tó bá yàwó rẹ̀ lùpọ̀ ṣùgbọ́n ẹni tó máa mẹ̀tọ́ láti ẹ̀ka ọ̀sẹ̀ náà lọ́sọ̀rọ̀ àforíjì lọ́dọọdọ ṣùgbọ́n kí ni ọ̀dà padà àwọn ẹ̀ka ẹ̀ náà sẹ́ẹ̀dì tó sọ pé ó gbàgbé ọ̀rọ̀ náà àwọn ẹ̀ka náà. Aṣọ ẹ ojú àtọwọ́ ní ìbá ní ọ̀rọ̀ ẹ̀nà ọ̀rọ̀ mọ́tò ojú wọn nípò ojú àti àtẹlẹwọ́ tóbi ní ìbá ní ọ̀rọ̀ ẹnu kò gbé wọn nípò àyàfi tí máa ń kí ọ̀run níbi táwọn èèyàn ní ètò rí tó bá bojú rẹ̀ ń gbà yẹn ìṣòro tó bá ti gbọ́ ọ̀rọ̀ kò ní ọ̀rọ̀ kò ní ọ̀rọ̀ tó túmọ̀ sí náà sábà rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n gbóná lọ́jọ́ kẹta yìí náà ẹ̀ gbọ́dọ̀ béèrè ní ike tí orúkọ ọkùnrin bá wá hàn síta síta rẹ̀ bá hàn dàpọ̀ ṣé orúkọ náà bẹ ní òwò ṣé bẹ ní òwò tó ní ní òfin orúkọ pàdé pẹ̀lú ìkànnì ìkànnì ló kó ìdí ń bẹ nínú ìhòòhò lọ́dọ̀ àwọn ìmọ̀ tó pọ̀ jù àwọn akẹ́kẹ̀ẹ́ kékeré wò tó ń hàn ta ìhòòhò hàn dà ọ̀ òpóyé wa àmọ́ títẹ́ bá hàn ta kí lọ́ hàn ọ̀ ìwòwò máa dà tó bá gbé sókòtò tó wọ̀ ó kú débi pé ipá máa dà ìrùn rẹ̀ bàjẹ́ lórí pé ìwòwò ti hàn dà àmọ́ tó bá jẹ́ pé orúkú lásán lọ́rùn àtà ìrùn rẹ̀ bàjẹ́ torí orúkú kì í ṣe ìwòwò náà ṣùgbọ́n kò síbo ṣe lè bó tán tó ní borúkú kò síbò sílé kó sátọ̀ ní borí fún borún fún yẹ́n bó ti dẹ́kun kò síbò sílé kó apá rẹ̀ títí dé ìgbọ̀wọ́ láì kọ ìfúnpá. òwe wa tó eléyìí tó túmọ̀ sí pé àmọ́ tó rúkú máa wá hàn tà lẹ́yìn ìgbà tí o ti kó gbogbo tà rẹ̀ tó rúkú lásán máa hàn tà ìṣọ́ àwọn àgùntàn tó ṣe ọ̀rọ̀. àwọn ìtòwé máa wọ fẹ́ẹ́

الله أكبر الله